tí wọ́n dìbò yẹn kí ló jọ. mo bá empty bag of condom nínú àpò ọkọ mi mo lè bí ẹ pé kí lélẹ̀ ó tún bí mi ní stupid question. It was an impromptu meeting. Impromptu meeting that can lead to impromptu sex at an impromptu spot if I not at right at the scene impromptu. Ṣé bó ṣe jáde lélẹ̀ dressed like this? A married woman? Wàláì dọ́là máa pa ẹ̀ men are generally desperate. ṣé mo lẹ́tọ̀ọ́ sóúnjẹ ló lé abẹ́mi ni kí n lọ dáná fún wa. exactly. lọ́ládé oh so your husband is cheating on you. láyé. I'm so sorry. It's okay, I'm so sorry for not being naive to you anymore. You have no idea what you've gotten yourself into. Coming soon on Yoruba èèyàn bá mọ ìrọ̀bì mi bó ṣe rí kẹ̀kẹ́ tó ń ṣọ̀rẹ́ máa lò inú ìrè kọ́ kó lè jẹ ní. problem problem problem engineer <laughs> ọjọ́ mẹ́ta. o ah, ah, ah, ti o eh, eh, apple nìyẹn o. Eh, watermelon ni. ah dáadáa ṣé wọ́n sọ fún ọ̀rọ̀ ẹ̀rú dùn sí àgbàlagbà òun wá àgbàlagbà ńlẹ̀ òun gbé wọn ní ìdààmú. It's, it's, it's, okay. It's okay, it's okay. Ignore his impudence. Ignore him. Um, and uh, jàre engineer, Hey, eh, eh, do you know mm. that uh, apple yìí tó ń jẹ eh. it originated from Central Asia. Ah. Ibi tó ti wá ní apples, Central Asia. Ọ̀gá Eh. ẹ Eh. gbogbo wa Ben. Okay. Ada àti if àwọn náà kọ́kọ́ jẹ apple. ẹ dáadáa ó wà níbí. now ẹ jọ ṣé adam àti eve ẹ jọ ṣé central asia ni wọ́n ti wá. Hmm. that's true o that's all ọ̀rọ̀ ìfọkànlẹ̀ that's true o kìí sọ ọmọ nínú bíbélì obìnrin rẹ̀ mọ́ apple wá ẹ jọ ṣé central asia ni wọ́n ti wá dán. what nonsense are you talking what, what is true. no what is true. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ sọ kí kí ló ń sọ. rubbish ah what does he know. This, this, this inept, unlettered, ah. stuck, ah. illiterate, ah. This, this mere common and, equally uncommon mechanic. Ah. Kill him all. nonsense. Eh, eh, eh, ọ̀gá ṣọlá ẹjọ ṣé èmi náà bá wí. Hmm, àwọn rèmi lọ ní títì tí wọ́n sọ fún àjúwà ẹ̀ lọ ìwọ ọ̀rọ̀ ń bọ̀ wíwọ̀n kódà wò ó lè tẹ́jú ẹ ọ̀nà ránkì one and two lápá. ọ̀gá ṣọlá mo ti gbọ́ o hmm. mo ti gbọ́ ẹ ṣé mo pé every time tí professor bá wá sí ibi ọ̀gá mi wọ́n máa èlì wọn professor professor professor. ẹ ṣáàjọ mi èlì wọn. pé àwa tá à ń ṣe mẹkáníìkì mi bíi à ní future à mọ̀ ọ̀kọ́ tá à ń ṣe ẹjọ́ mo fẹ́ mọ̀ ṣé gbogbo nǹkan tó wà ní ayé yìí tí wọ́n dá gbogbo ẹlẹ́mọ̀ well, <laughs> not entirely, but uh, I mean, with uh, three PhDs and uh, uh, holding a professorial chair at the prestigious Obafemi Awolowo University ah, Ileife. Ah, ọmọ ẹni ní kẹ̀nẹ́. Prestigious. Bẹ́ẹ̀ni. Eh, eh, eh, Agbèyànjú. Bẹ́ẹ̀ni. eh, Ṣọlá, mo ti gbọ́. Àmọ́ mo fẹ́ béèrè béèrè kan Wo náà béèrè jàre. Ẹ pòfẹ́sọ̀ ẹ jọ ta as in ta the first woman tó kọ́kọ́ dín àkàrà eh! hmm, àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé tatu ni the first woman obìnrin àkọ́kọ́ tó ra àkàrà. ọmọdé màá rí kan yìí sọ mo fẹ́ sọ ẹ dáhùn n eh. ò gbìyànjú sẹ àkàrà ilé epo wa o. àkàrà you say. bẹ́ẹ̀ni. Eh, ẹ ilé epo èsì ìrànfẹ́ òróró dẹ́hùn mọ àkàrà. àwọn máa ń dẹ níta. mo mọ àkàrà. ẹ dáhùn yesu hmm. first woman rẹ̀ kọ́kọ́ At hmm. the first person rẹ̀ kọ́kọ́ rà. mo mọ àkàrà. ẹ àgẹ̀ dáhùn iléepo. mo mọ àkàrà. ẹ má àkàrà ẹ ń tẹnu mọ́ ẹ ń lọ́dọ̀. Eh, no re research you know there are certain uh, things ah. that uh, catches you unawares and uh, you need to to withdraw into your shell and, uh, ah. and research. Eh, knowledge is progressive mo ń bọ̀. Ah. Eh, professor ṣe ti lọ ni. mi ń bọ̀ mi ń bọ̀ sọ̀rọ̀ mi ń bọ̀. elépo máa mi sọ ẹ máa ṣe olóòrò but rárá da ọ̀rọ̀ sọ yẹn ṣé bó sọ wọ òru yóò wọ àgbàlagbà yìí. ọ̀gáṣọlá ọ̀gáṣọlá pòfẹ́sọ̀ yìí wọ́n kò wá síbí eh. wọ́n sọ̀rọ̀ jàgọ̀ wọ́n sọ̀rọ̀ gbàgà ah. wọ́n pé àwọn tá à ṣe mẹkáníkì à ní future à nǹkan tá à ń ṣe kò yé wa. Lukmanu tí wọ́n sọ fún ọ rárá da ọ̀rọ̀ ṣe dáadáa gbá òun ṣe láti gbà wọn tún sáàkì rẹ ìbéèrè òun ti yé kiri rán òun wá àdé gbọ́dọ̀ ṣe kiri àgbọ́dọ̀ encourage rẹ̀ òun ti rà dáadáa òun wá àgbàlagbà òun wọ́ tuntun má ti má ṣe má ṣe àwọn o it's a none of continuity o. jọ àkọ́kọ́ kí ni kò béèrè sọfọ àwọn question kan àrèjẹ sọfọ òun máa béèrè ó dẹ́ máa ṣe kiri ó máa sùúrùtù mà àkọ́kọ́ béèrè wọn sọfọ lè sí first person obìnrin lè kọ́kọ́ wá mọ́tò ní nàìjíríà and lè sí first person obìnrin lè kọ́kọ́ wọ́ọ̀dù mọ́tò kí ni kò béèrè yẹn kó là ń béèrè sọfọ. ọ̀gá ṣọlá mo ti gbọ́ àmọ́ ìbéèrè tẹ́yìn náà béèrè yẹn màá wá tún béèrè lọ́wọ́ yín eh. ta ni obìnrin àkọ́kọ́ eh. tó kọ́kọ́ wa mọ́tò. jọ kó sọ mi sọ fún ọ obìnrin àkọ́kọ́ lè kọ́kọ́ dín àkàrà àti obìnrin àkọ́kọ́ lè kọ́kọ́ rá àkàrà èmi àsọ nítorí fún ọgá rẹ̀ mi jẹ ọgá rẹ̀ mi jẹ ìwà hmm. eh. àmọ́ dáadáa wọ́n máa sọ ìyá alákàrà ẹ má fi ìyá alákàrà ṣeré ìyá alákàrà rẹ̀ jẹ́ sọ́kọ̀ mo mọ̀ ẹni àkọ́kọ́ yẹ fún bí the first person lè kọ́kọ́ rá àkàrà máa fún bí rẹ̀ rà. fóònù náà uh, tèmi kọ́ lélẹ̀ ọkọ mi ló ní fóònù ọkọ mi ló ní fóònù. are you serious? Oh, me ne. She ṣé wípé ọkùnrin kan ṣì wà níbi tí ayélajú dé yìí tó máa fọ mobile phone ẹ̀ sílẹ̀ bó ṣe fi tiẹ̀ lẹ̀ <sighs> ah i'm very sure this guy is not from this planet. Ah, gbé mi o ẹni kọ́ ló ti máa fi fóònù ẹ̀ lẹ̀ fún mi èmi náà máa fi tèmi lẹ̀ fún náà. you know. are you serious? i told you. oh ṣe ti o ti lo fóònù ẹ̀ tán. no kudi abo you can have it. Uh, in that case, check in low. lo I'm going ń gbà yín I ó to níbi dressing mirror yẹn lẹ́gbẹ̀ẹ́ ibi tí máa ń sábà fi sí. because mo kàn fẹ́ check nǹkan online. alright baby. baby báwo Wow. wọ́n. you wan enjoy rẹ. oh sure. Yeah, ẹyin ṣe àmì wa ṣoṣọ. now it is now. love you. yeah i'll see you around. Oh, yeah. Oh, uh -huh. Mm-hmm. Babe. Yes. Mm. Are you serious? Mm-hmm. Yes. Hey. <laughs> ah, finally, what is mo lucky. Eh. So I am lucky. The thing is, if this guy is as sweet as he appears, mm-hmm. my dear, you are lucky. Ah, my dear, èmi ti rí ọkọ ti tèmi. Tèmi nìkan ṣoṣo kò pé méjì. Mm. I am the luckiest girl uh -uh, in the world. Kí wo, ìgbà tẹ̀lú màmá lọ náà. wa okay. I'm very well. uh, longest time. Yeah, longest time actually. Kí ló dé tí mo Oh no no no. Oh, the remember because um, ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ mi ò I now run my own company. Wow, Tony, you run your own company. Yeah, I do. Wow, that's wonderful. Yeah. Um, anyways, um, when I start getting up, I'll have to leave you now, okay? Yeah, sure. I'll see you. Yeah. Tony! job mi ò mọ̀ bóyá mo lè rí contact ẹ wá wòye ẹ wá wòye ẹ kọ́gbọ́n o. Thank you. Yeah, sure. Ah, Tolu company ah, ẹ̀dá ò máa lárò pin kẹ̀ ó o. <laughs> láyé o àwọn ọkùnrin ẹ dákun ẹ ṣe mẹdàn nípa obìnrin. mo ní kó máa ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ tó bá jẹ́ pé bó ṣe ń sọ̀rọ̀ ìwọ náà rọra fọwọ́ lérò ó dákẹ́ kò ní nà ẹ́ ìwọ náà wò àìdákẹ́ tó lé pépépépépépépépé Eh? mọ́mí ṣé wọ́n sọ pé kí n máa wò kí Gbénga máa accuse me of nǹkan tí mi ò ṣe kí n má sọ̀rọ̀. ẹ jọ tó bá wòran kí nìyẹn ṣe fún kò mọ ẹni kankan ó fi hàn wípé o respect ọkọ ẹni eh? èyí tó wá ń bo lẹ́nu tó di ohun tá à ń lu ni tá a pariwo ọ̀nà ojú yìí ṣé yẹn ló wá bójú mu. Eh? ewu mọ́ mi mo ti sú mi mo ti sú mi o. mo ti sú ẹ ẹ fẹ́ padà sílé yín ajẹ́pọ̀ ò ní ti dì nìyẹn kí ló fẹ́ lọ ṣe lé yín ilé ọkọ ẹni lèèyàn ń gbé gbogbo téèyàn bá dẹ̀ ní ilé ọkọ ẹ̀kọ́ ni ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ṣé ò mọ̀ ni àwa yìí náà rí ojú wa rí tó adẹ̀jókòó ńbẹ̀ náà ni òun la fi jèrè bẹ̀ ìwọ náà jókòó kó jèrè bẹ̀ ìwọ ṣáà ti mọ̀ wà fọ́pọ̀ ẹ tó o bá ti gbọ́ lẹ́nu èmi náà jẹ́rìí ọkọ ẹ mọ̀ pé kò lè fọwọ́ kàn ẹ́ mú mi ṣé kí n padà sílé wa ṣẹ́yìn ò bẹ́tà ju gbogbo nǹkan tó ń fojú mi rí bíbá ẹ lọ ni omi ìfaradà kọ̀ọ̀kan omi ìfaradà kọ̀ọ̀kan túṣu mi. tí ẹ lè sọ fún ẹ o èyí tó bá dé kó rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o ṣùgbọ́n èyí tí mo rí padà ni kò rà jókòó ara ẹ̀ jẹ́ ṣe sùúrù ni ìwọ náà sùúrù ẹ̀ ò tó wàá máa lé ní gbégbégbégbégbégbé pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀ ìyókè bọ́kùnrin lérí ọkùnrin tó máa fẹ́ ṣòpin máa jẹ́ kó mọ̀ pé ọkùnrin ni mí èmi ṣì ládé orí ẹ̀ ṣé wò mọ̀ bẹ́ẹ̀ ni. ti sú mi o. Ah. ìrírí ẹni ní sọ́ọ̀nì ìdọ̀gá ọ sáwọ́ ní right person la ò mọ́ ó mà sọ ọlọ́gbọ́n kọ́. lékeleke tó ń ṣọ̀rẹ́ màálù inú ìrè kọ́ kó lè jẹ ní ẹ̀yìn èèyàn ṣẹ́rí wá sáwọ́ ní right person ibẹ̀ ṣóhun la ò mọ́. Get me the files now. Five million naira loss. Exactly. In two months. Mm -hmm. Aisha, please um, send me the financial report for KP Limited for the past um, three months. Okay, ma. Send it to my email right now. I don't understand. Báwo ni company she máa run at a five million naira loss ta ló à ń sáìn gbogbo owó jáde kí ni ó ṣẹlẹ̀ ṣé ẹ̀ ń ṣe project ni or what why are you losing money. ma it's the order from above ma. order from above above who i did not assign anything. Is the order from above chairman signed everything. chairman. yes ma. my husband. yes ma. ẹ <sighs> eh, wò I don't you know I mean I don't want you to say something that is not nǹkan tí ẹ̀jẹ̀ láti sọ sí ni pé ọkọ mi ló assign gbogbo owó yìí jáde and you are sure of that. one hundred percent sure. okay um, when you next, or you send me all those um, approval through email kenwe or you bring it through file anyone okay um, bọ̀wálé and co ẹ try láti send me ní financial report wọn náà. okay. Mm. thank you. Yeah. Have a nice day. Thank you. rè ìyànjẹ́ máa kan wọn ọkùnrin àwa gan là ń kọ́ obìnrin lọ́rọ̀ tán bá forí iṣẹ́ fọ àrùn iṣẹ́ àbọ̀ wọn nìyọ́ ṣàrípọ̀ ga. nǹkan tó ṣẹlẹ̀ ń sìn mo fi para it should have happened a long time ago. What specifically? What just happened now? Ó yẹ kó ti ṣẹlẹ̀ a long time ago. Well, um, kí ìtànà máa ṣe tànà kí tìyẹn máa ṣe tìyẹn ó yé mi àti ìdí tí ó fi ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà. gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún ẹ pé mo fẹ́ fún ẹ ní owó kan. exactly. máa fún ẹ ní owó yẹn kí n tó kúrò mi balẹ̀ ni. okay. I understand. Uh, nevertheless ilé tí ń pè mí mo ní láti máa lọ lẹ́sìn ṣùgbọ́n. do you really have to go? Hmm? ṣé ní kíákíá bẹ́ẹ̀ yẹn ni ṣáà lè sun bíbá ẹ̀ mọ́jú ni. Ehm, lóòótọ́ ni a lè sun bíbá ẹ̀ mọ́jú but ìyẹn wà ní jane bóyá ọjọ́ mi. inú síta lọ̀rọ̀ ayé ìlú gbọ̀ngàn lọ̀rọ̀ iyò ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn mà ló kọ sáwọn kan ohun tó lóko orí tó bú sẹ́kún làpárò orí tó fi ṣẹ̀rìn rí ẹ̀rí pé ó máa ga ọ́ ẹ jẹ́ ká fòye gbé ga ọ́.

pẹ̀lẹ́ ọmọ àti rẹ gan ẹ ṣé wàá lọ bẹ kí n bẹ sáré wá nǹkan tó máa jẹ. Mm, ṣé orí tó ló ń jẹ má bọ̀dọ̀ rẹ time ti lọ náà so you know we expect we can jump up and make a fresh up and step. àwọn ah, kan tó ṣẹlẹ̀ máa bẹ gbé ilé wa sókè ṣó mm. no no no àmọ́ wa ok mo ti jí already mm. ṣé kí n wá lọ wẹ̀ fún ẹ ní àbí kí n wá bẹ bó o ṣọ́ọ̀bù fẹ́ kankan tó máa jẹ́ à. ọmọ ṣẹ́rí ìyànjẹ́ máa kàn wọ́n orin àwa gan là ń kọ́ bìnrin lọ́rọ̀ tó bá fọ́bi iṣẹ́ fọ́ọ̀mù iṣẹ́ àbọ̀ wọn nìyọ́ ṣẹ́rí bọ́ọ̀gà. ìrírí ẹni ní sọ́ni ìdọ̀gá ọ́ táwa ní ra ìpèsè láwọn mọ́. mo ní kò ṣàlẹ́ yìí fi mílẹ̀ sẹ́nà kò ń bọ̀ ni kò ṣàlẹ́ yìí jóná ṣé ó ní alẹ́ kan tá a gbọ́dọ̀ ṣe anything àbí wọn náà menstruate ni. wò wò tó bá jẹ́ pé nǹkan tó máa jẹ́ kó fi mí lẹ̀ nìyẹn mo menstruate. <laughs> ok dúró dúró dúró ní máa dúró náà dúró náà dúró náà ọmọ kọ́dọ̀ ṣe àyìn bẹ́ẹ̀ mo ti ṣiṣẹ́ gan-an dẹ̀ ti rẹ̀ mi I had a very hectic day so please just let me be just for tonight. èmi náà ṣiṣẹ́ gan-an bet kò rẹ̀ no no no no mo kúkú ń gbádùn kan tẹ́lẹ̀ náà so what am I disturbing myself for. Oh, oh, oh. on mask ṣẹ́ẹ̀rì ìyànjẹ́ máa kan wọn ọkùnrin àwa gan là ń kọ́ obìnrin lọ́rọ̀ tán bá forí iṣẹ́ fọ́ọ̀rùn iṣẹ́ àbọ̀ wọn nìyọ ṣẹ́ẹ̀rì pọ́ga. on mask ṣẹ́ẹ̀rì ìyànjẹ́ máa kan wọn ọkùnrin àwa gan là ń kọ́ obìnrin lọ́rọ̀ tán bá forí iṣẹ́ fọ́ọ̀rùn iṣẹ́ àbọ̀ wọn nìyọ ṣẹ́ẹ̀rì pọ́ga. fóònù méjì. wọ́n yẹ máa ń ṣe lálẹ́ náà ó yá i'm here o. má ṣe bí àgbèrò má ṣe bí àgbèrò má ṣe bí àgbèrò mo ti posh jẹ náà mo ti ń bólówó rìn wà á ṣe o <laughs> gara igara tó kì sórí ìrùmọ̀ sọ̀rọ̀ yẹn tó ní ìwọ náà ò sọ̀rọ̀ sórí ìṣọ̀fọ̀ money stop money stop anything hmm. anything nonsense money stop wẹ̀ money hmm. speak money oh, eh, ó èsì ló lè ṣe ń wo bá ṣe tì ilẹ̀ rò má gbé ìwọ náà wò ti change wò bó ṣe change see the way you are looking wò pọ́ǹkì híyẹn dùnà tọ̀ irun gbọrẹ híyẹn dùnà tọ̀ ah, ah! o ti change tètè náà tètè náà wò ok wò ó ṣe nìyọrùn rẹ àfi àwọn bling bling ìbòjú awo bling bling ìbòjú awo bling bling ìbòjú awo ti change àbí tí o dábàá wọn ṣùpọ̀ pè money speak o ẹkẹrẹ eh, o ti jáde irungbọ̀n yẹn dá dúró wàá dàbí àwọn ọmọ tuntun ránṣẹ́ ṣe. tó eh, eh? bá ń wo mi ń sìn mò ń dàbí ọ́nì lójú àbí. má jẹ́ kí n purọ́ sórí kọ́ sọ́fọ́ o ní ọ̀nà hmm. olówó rẹ̀ yẹn o máa tọ́ ṣe ọ́nì but kọ́ <laughs> nìyẹn wà nowó ó má dàbí mọ́ǹkì. ẹ <laughs> ok yẹn túmọ̀ sí pé bí mi ṣe lówó lọ́wọ́ ń sìn honey ni mi. honey ni wọn wà wọn kó ẹ̀jẹ̀ nígboro. tí wọ́n ṣe tí a ti lówó yìí sìn mọ́ǹkì ni wọ́n rẹ̀ ẹ ò lè pè mí wọn tó sọ fọ owó ìdọ̀wọ́ mi mo sì jọ mú kí eh, but eh. kó o bá dé èmi náà ṣe ni mo sọ <laughs> kéwé bá pẹ́ náírà ọ̀ṣẹ́ <laughs> eh, ọmọ ọ̀ṣẹ́. so mi ìyẹn túmọ̀ sí pé wọ́n lè máa pè ní mon hon key. ah mon honey hon key. Oh, wọ́n <laughs> wọ́n hon key. kò sóbò kò sóbò but no kò sí ó ṣe pé gbogbo nǹkan tó sọ mo gbàgbọ́ because tí o máa ṣe àwọn advice tó fún mi ni hmm? mi ò ní wà mí bàálẹ̀ ni ṣe understand She get so mo lè sori mọ́ hàn kì yẹn jẹ́ ká yọ mọ́ yẹn kúrò ìwọ náà ti di ọ́nì ọ oh, understand ẹ̀ because bó ṣe wà nìyẹn ah, ah, ah. ọmọ ọmọ yẹn ọmọ yẹn àṣírí àṣírí àṣírí àṣírí àṣírí. ó já pátápátá. àwọn olórúkọ aládùúdùn wo ló máa ló rán sí náà. ah aládùúdùn ah kórúkọ kìnnìún máa ń pè mí o bọ́láde bọ́láde pẹ́pẹ́ dẹ́n bọ́láde pẹ́pẹ́ dẹ́n ó máa ń pè mí ní ọ̀nì. ó pè mí yẹn ó pè mí sùtì ó pè mí yẹn ó ti máa sọ pé gàrí ó pè mí yẹn náà ó máa ń sọ̀fọ̀ gẹ́là tó ó pè mí yẹn náà gbìn ah, ah. ọmọ gami tán kí o gbìn mí tán ah, alára wa. ìlàkulà e paripa àmọ́ kòkòrò ìṣubẹ ni wọn sọ̀rọ̀ money speak rẹ yẹn. ṣùgbọ́n amọ̀ di fún ẹ̀sìn ni pé hmm. kí n sọ̀rọ̀ kí n sọ tọkàn fún ẹ sórí eh. bí mo ṣe bí mo ṣe wọlé kanlẹ̀ hmm. fọmọ yẹn kò sí achievement tí ó tó yẹn fún mi nílé ayé tí mo wà yìí. Ah! ká ní pé mo lọ carry over ní hundred unit course ni o hmm. máa dùn mí dọ́rùn wọ́n lè lé mi padà láti ah, láti gé tọ̀nà wọ́n lè lé mi padà pé ó láwọn kankan tó yẹ kó ṣe tó ò ṣe padà ó lọ bá. Hmm, ah, ọmọ kó dábì tá à ń tí kó dábì tá à tóní tí wọ́n sọ fọ owó àǹtí rò mú náà ṣá. gbàgbé yẹn jọ lẹ́yìn owó kí ló tún hmm, ọmọbìnrin Ah, ah, ah. wọ́n ní pé tí èèyàn bá ti yó tán kí ló sọ wọn bẹ́kùn bẹ́kùn àwọn ọmọ yẹn gangan ní bẹ́kùn bẹ́kùn àwọn ọmọ yẹn ní vibes wọ́n ní spice wọ́n understand kò sí gbogbo sórí gbogbo àwọn ẹranko tó mọ̀ nílé ayé yìí èmi ni bí ajá o bí adìyẹ o nǹkan nǹkan ebi gbogbo àwọn figures tó mọ̀ bí sixty nine nǹkan kan gbogbo ìwọ understand gbogbo nǹkan táwọn yẹn máa ń ṣe àǹtí. wọn ò lè ṣe jọ wọn tún gúdùn lórí bẹ́ẹ̀dì torí àǹtí mi ò lọ́wọ́ àǹtí jáde mọ́ṣẹ́ wáyà wọn. Hmm, wọ́n dàgbà jù. àwọn ọmọ ìyá àwọn ọmọ níyan lè wọ́n bá mi ọjọ́ ọ̀la mi kalẹ̀ o get. Ah. but eh, ọ̀rẹ́ má jẹ kí n kúrọ eh, i feel your pain but kókó rè ṣe kókó ní mẹ́sàn fọ compensation kan ro ṣì ń rí náà wá àǹtí owó mi jáde o ibi owó wá dẹ̀ ti jáde kó ní o ṣe kiri kó má tún bẹ̀ ṣe o ṣùgbọ́n má tún bẹ̀ ṣe gbọ́ jẹ́ kí n súnmọ́ bí súnmọ́ switch jẹ́ kí mi bọ́ sípò rẹ switch key you there. ara nǹkan tó ṣe lè ṣoríire náà nìyẹn. ara nǹkan tó ṣe lè ṣoríire náà yẹn lọ́sọ̀rọ̀ jọ yọ the other time náà ṣe ìwọ náà kọ́ ni ìwọ náà kọ́ ni tí o kárí pé mo lọ mo lọ tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ ṣá máa hype àti yẹn lọ́jọ́ yẹn pé wá ti di pé mo máa lọ mo ti mọ problem ẹ̀. ẹ barman àwa ah. fún ṣọlá more drinks. kọ́ tún fún mi ní ó yá màá mú bọ̀ o. pẹ̀lú ṣé pẹpẹ súpù yàn ti rẹ́dì ni. kò jẹ ẹ jẹ kò jẹ ta ọlọ́ọ̀tì. ẹ jẹ kò jẹ ta alaja alaja. pẹpẹ súpù alaja. pẹpẹ súpù alaja jẹ kọ́ ló ti dé. bínú fún náà. so now mo ní láti give account for every penny i nínú company's account nítorí pé wà signature to it. no no nǹkan tó ṣẹlẹ̀ kan nìyẹn. ok kí ló wá ṣẹlẹ̀. ó mọ̀ mo kọ̀ rí pé o withdraw huge amount of money kúrò nínú company account yẹn léraléra mo kò fẹ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ah kí ló fẹ́ fi rà ó kí ló fẹ́ fi ṣe ó tán kò fẹ́ béèrè ni. exactly my problem exactly my problem with you ọkàn fẹ́ wá béèrè why tó ṣe wá béèrè o wá béèrè nítorí pé ìwọ ni o fún mi ní company right. alaye ah, laila no that's what it is. Ah. no nítorí pé o lọ fún mi ní company náà so I need to start giving you account for daily activities mi if that's what you want fine I will boss. ìfẹ́ mi kó máa rí bẹ́ẹ̀. báwo ló ṣe wá rí. mi ò kò fẹ́ kí lè ṣe ẹ̀ parun ni mo kò fẹ́ bẹ́ẹ̀ mọ́nítọ̀ ẹ̀ ní ó Oh. mo ń tẹ́ láti kọ owó pókè bí a ò bá nídìí bí a financial advice so that's it kò sí kankan mi kò sí aláyé láyé mo ṣe máa ro bẹ́ẹ̀ yẹn náà. ó dá ṣe o o ṣe o ṣe mrs adviser o ṣe gan mo really appreciate but then that doesn't stop the fact that you've been snooping around ah. and i don't like it And ayé mi bò trust me now. ah mi ṣe ní trust ọkọ mi mo trust olówó orí mi ó dà bínú no no má kúnlẹ̀ ah. this is blackmail mm, má kúnlẹ̀. jẹ́ kí n kúnlẹ̀ jẹ́ kí n bẹ̀ẹ́ má bínú kò rí bẹ́ẹ̀ yẹn n kàn ń wá mi má mi ok jẹ́ n promise ẹ̀ láti nílọ mi ní ever ever láyé mi dá sọ̀rọ̀ company ẹ̀ mọ́ mi ní anything mọ́ nípa company ẹ̀ the only time tí máa dá sí to tó bá dá me sí To bá ti dá me sí mo ti yọ ọwọ́ mo ti yẹsẹ̀ mi ní ìdásẹ́ mi. oṣù ọ. má bínú ọkọ mi jọ ṣùgbọ́n pé tó bá ti ń bínú mi kí n láìké ń má jẹ́ kẹ́rù bá mi má bínú jọ. tí mo bọ́ ṣe máa mọ òun sáré kúnlẹ̀ òun ṣẹ́kẹ́ mo hàn láì kó dáná kó dáná ah, o ti tó o bá trust me we're not going to be here in the first place. má bínú sí mi. ṣáà dídẹ dídẹ. ah ṣé ìwà báyìí torí ò tí ì rẹ́rìn-ín o mi fẹ́ tún máa lè ju kiri nílé. ok tẹ̀lé mm. <laughs> iṣẹ́ ọkọ mi. inú síta lọ̀rọ̀ ayé ìlú gángan lọ̀rọ̀ iyò ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn mà ló kọ sáwọn kan ohun tó lóko rí tó bú sẹ́kún làpárò rí tó fi ṣẹ̀rù ah. ah. dìde wọn ni mo tún jókòó síwájú ọkọ tá ó ga ó. ṣóun like it. Ah, I'm ṣó láìkẹ́. ọmọ gbogbo ẹ̀ papọ̀ in fact why am I even getting confused? ìwọ tó ṣe ń rìn mí of course you have to. ṣóun dùn mọ́ mi. <laughs> oṣù tẹ̀rí ibi tó ti ń darí mi dé nísìn mm-hmm. um, mo sì rò pé ó yẹ kí n compensate ẹ pẹ̀lú nǹkan wow. because ó ti pẹ́ much. you know, get this kind of body massage to máa feel relaxed báyìí. Ah, mọ́tò tí mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ ń kọ́. Mm. Ah, wow of mm. course. ok um, ṣé o lè ní máa tó bá jẹ́ sọ̀rọ̀ tí are you for real? ṣé o ń ṣeré ni òun wáìnì. oh sit down question me. ṣé o mind course, me or mind now. Yeah. Ah! Thank you That's so good. much. Oh, come on. Come on. I love you. You know I love you too, right? I know you do. Okay. So, should I not take myself when I'm paying for my soldier, right? Uh-huh. And I can't wait to have you all by myself. Also, pay and it's about food, you know, Can you just lift your body? You lift your body. No, mm, mm, mm, don't rush it. I will personally say thank you for all you've done for me. So come on. Just the way you like it. Okay. Hmm? Uh. àwa gan la ń kọ́ obìnrin lọ́rọ̀ tán bá forí iṣẹ́ fọ́ọ̀mù iṣẹ́ àbọ̀ wọn nìyọ ṣẹ́rí pọ́ka ọmọ ṣẹ́rí ìyànjẹ́ má kàn wọ́n ọkùnrin àwa gan la ń kọ́ obìnrin lọ́rọ̀ tán bá forí iṣẹ́ fọ́ọ̀mù iṣẹ́ àbọ̀ wọn nìyọ ṣẹ́rí pọ́ka. hello ah! ah honey kí ló ṣe é ló ṣe lórí nígbà wo. àwọn ò bá má bá wọn fa wàhálà àwọn bíbù yìí dé dúró gan tó bá gbọ́ lọ fìbọn pọ̀ tẹ́ ẹ̀ kọ́ àbí wọ́n lọ fi ṣe é léṣe jù báyìí lọ pẹ̀lẹ́ ọkọ mi sọ́ọ̀rì pẹ̀lẹ́ ah, kí ló dé pẹ̀lẹ́ má ah. bínú pẹ̀lẹ́ ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àgbà rẹ̀ gún gbóná báyìí pẹ̀lẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ má wòrí sórí mọ́tò ẹ̀ tó gbà yẹn a máa rí jẹ́ ìpa àwọn ọlọ́pàá ó máa bá mi track ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn lórúkọ orúkọ ni wọ́n ti ní pé tí Herbert lè dé kéèsì ọ̀rọ̀ ọlọ́pàá pé àwọn máa finish family àwọn àti èmi. family family tí wọn ló máa finish kò ń ṣe family tiwa. mi ò lè fẹ́ kí n kankan ṣe é so you know I love you right. I love you too. Gbogbo arẹgan ló ń lọ́wọ́ ròyìn torí ọlọ́run. Ẹ ó kí mo ti gbọ́ mi ò ní pè wọ́n tó bá ní kí n má pè wọ́n. Dúnà bọ̀tù kan tó ń ṣe yìí ò dáa. Ẹ ò dé lè pè mí bàtí kí ni ìṣẹ̀lẹ̀ kí n má bẹ lọ́sípítù. Ẹ nǹkan tó ń ṣe ò dáa. Ó bá ti pè mí. Ẹ òkè ṣé wọ́n ti fún ẹ lábẹ́rẹ́ àtògùn àbí? Hmm, wọ́n ti fún ah, ah, kí ló dé tọ́mọ yìí ò ṣe dáná fún ẹ? ok kí ló fẹ́ jẹ kí sẹ́ẹ̀ lọ́bẹ̀ ṣe. ok spaghetti ṣé kí n fi corn beef àbí sardine sí. Um, bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ẹ̀ spaghetti pẹ̀lẹ́ sọ́ọ̀rì ẹ̀jọ̀ nítorí ọlọ́run pẹ̀lẹ́ ṣé mi tún lè fọwọ́ kan ẹ̀yìn pẹ̀lẹ́ tí ẹ̀ sáré lọ́bẹ̀ dáná ah, ibo lọmọ yìí gan wà látàárọ̀ tí kò bá wọn sún jẹ. Sorry, sórí ẹ̀yìn ni ẹ sórí ẹ̀yìn mo èyí mo bá ẹ sọ fún mi máa bá are you crazy are you crazy ṣé mo wẹ̀ ṣé mo wẹ̀ mo ní kò dé jọ̀rọ̀ jọ̀rọ̀. ẹ wo sista mi ẹ má bínú jàre ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ ni náà kò lẹ́kọ̀ọ́ ni mẹ́ni mo dẹ̀ ń try láti kọ́ láwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ni. ṣé wọ́n jẹ́ lẹ́kítọ́rà tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ṣé bá ṣe ń kọ́yàn lẹ́kọ̀ọ́ lélẹ̀ this is your wife now. yàwó ẹ̀ lélẹ̀ náà ó yẹ máa no no oh god báwo ló ṣe máa na obìnrin for crying out loud báwo ló ń ṣe báyìí. wọ́n dẹ̀ nù ẹ̀ wọ́n náà dẹ̀ sọ kókó ó dẹ̀ sọ̀rọ̀ ó complain where has this been going on. kí ló ṣẹlẹ̀ kí ló tún dé tẹ̀ pa ẹ tún ti bẹ̀rẹ̀ àbí gbẹ̀ngà ṣé tún ti bẹ̀rẹ̀ ni ìjọ́ ò lè fẹ́ ṣe gbogbo eléyìí dà mo wà nulẹ̀. ẹ wà nulẹ̀ ẹ lè dá sí ẹ làwọn ṣe fẹ́ kọ́ para wọn ṣe fẹ́ kọ́ payàwó ẹ̀ ẹ Táyọ̀ wọ́n ṣe ń lura wọn nìyẹn ìjà náà máa ń bára wọn jà wọ́n ṣe ń fìfẹ́ tira wọn. ẹ wọ́n mi sọ sí make it right so rice bẹ́yẹn ni kí ọmọ ànàyàwó ẹ ọmọ lọ́mọ àwọn ah, ọmọ mi ẹ̀dẹ̀ bímọ obìnrin ti yín ẹ lọ́mọ obìnrin ti ẹ̀dẹ̀ jẹ́ kọ́ ọmọ yín máa ṣọmọ lọ́mọ báyìí ah, ayé ògbọ́dọ̀ báyọ̀ gbọ́kọ̀dá ìṣọ yìí ìwọ tó ṣe yóò ra ìtayé wọlé ìwọ ló dé dájọ́ òde sọ̀rọ̀. ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ṣòro dá sí. ọmọ ah, mi ẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí n bá dá sí kí oh. sì iná tó máa fi parí ọ̀rọ̀ ara ah, wọn àbí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kọ́ yẹn. mọ́mí ah, ẹ má jẹ́ káyé bá yín gbọ́kọ̀tẹ̀ sọ yìí nǹkan tó mọ yín ṣe òkú. ẹ ẹ sista mi ẹ gbé dúró bìtẹ̀ dì yẹn kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ mo ti máa ń sọ fún yín ẹ má máa dá sọ̀rọ̀ mi mọ́ ẹ fi àwa méjì sílẹ̀ ẹ jẹ́ ká live life wa náà ó ṣì tó ń ṣẹlẹ̀ lẹ́yìn nìkan ló mójútó. ẹ eh, kí ni ṣé kí n má sọ̀rọ̀ ni mọ́mí ẹ jẹ́ sọ̀rọ̀ náà ẹ jẹ́ sọ̀rọ̀ mọ́ mi ẹ wò sẹ́rí ọkọ̀ àbí ajá tẹ gbé sílé tẹ pè lọ́kọ̀ yẹn ajá òṣì tẹ pé kò sí nǹkan tí ó lè kò sí nǹkan tí ó lè lájọṣepọ̀ pẹ̀lú ẹ náà ẹ bóyá lẹ mọ̀ pé mọ́tò tẹ sọ pé wọ́n jiyàn òun lójú ara yẹn sìn mọ́tò yẹn ti sọnù àbí olóṣù kan ló ń ba mọ́tò yẹn kiri o. gbẹ̀ngà ah, gbẹ̀ngà mọ́mì Tony! Tony! Ah! Àṣẹ́niyàn ni kà. Ìwọ bọ̀bọ̀ ìyá ṣó parọ́ fún mi látọjọ́ yìí. Ó parọ́ fún mi. Gbogbo àṣírí ẹ̀ pátá ló ti tutọ́. Irọ́ wo kí ló ń sọ fún yé mi? Má ti ẹ̀gbẹ́ wá má gbé ogún ojú pìtẹ́ ẹ̀sẹ̀ wá fún mi. Ìwọ parọ́ fún èmi. Ìwọ sọ fún èmi pé àwọn olè gba mọ́tò náà wọ́n jí mọ́tò gbẹ náà Àṣírí ló lò pa fún mi. Ìta ló fìdí ẹ pẹ̀lú nonsense ta ló ń fìdẹ pẹ̀lú gbogbo rubbish. ta ló ń fìdẹ mi pẹ̀lú gbogbo nonsense. gbogbo àwọn obìnrin gbogbo rubbish àwọn aṣẹ́wó wọ́n ti náà ní spec ọkọ̀ dé ògùn kan tó bá wù ẹ́. gbẹ́dá tó ń kọ́ sí mi ṣe fún ẹ ṣé kò ṣe báyìí fún mi. ṣé kò ṣe báyìí fún mi bàbá bọ́yì o onílò ṣìgì ṣé kò ṣe báyìí fún mi. mọ́tò mi dà mọ́tò mi dà. kí ló ń ṣe náà farabalẹ̀ náà ó máa láyà pàtó máa ní àyè. ó dàbí pé wèrè ti fẹ́ ṣe é báyìí mo ní wọ́tò mi dà ló ṣẹlẹ̀ kò yé mi kó sọ òye mi náà. kò yé bí síbáwo ó dà àbúrò mi gbẹ̀ngà ó sì rí ẹ̀ gbogbo bó ṣe ń fi mọ́tò yẹn tó fi gbé ọmọ tó gbé fọ́mọ rubbish tó ń ṣe káàkiri ládùúgbò everything ló ti sọ fún mi wọ́n bò bóyá ìkànnì ẹ̀ ìkànnì ẹ̀ yes gbẹ̀ngà rí ẹ̀ ó rí ẹ̀. àbúrò lè parọ́ fún ẹ ẹ̀jẹ̀ ò lè parọ́ fún ẹ ok nísìnyí tó o ti jáde no problem check out who fog will do that okay? Wọ́n rọ̀ mí, mo fake ẹ̀. Ṣé o rí gbogbo àwọn ọmọ tí wọ́n sọ ẹ̀? Ọ̀pọ̀ ọmọ kéékèèké tó sọ pé mi gbé life low life. Anything goes. I'm ọmọ yẹn ló fẹ́ vibes. I'm yẹn ló fún mi trips. Àwọn yẹn ló for life meaning spice. You understand? I'm ọmọ yẹn ló ra ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn ló fún mi lẹ́mìí kúkú àwọn they are the one making me feel young okay. Tony lẹ́nu ẹ̀. yeah I just said it. gbogbo nǹkan tí mo ṣe fún ẹ torí lẹ́nu ẹ so èmi ò fún ẹ vibes mi fún ẹ lẹ́nìfìn lẹ́nu ẹ sí mi. ṣe fẹ́ gbọ́ you keep wasting my time you keep wasting o wọlé o ń pariwo òun òun òun pariwo mo ní kó calm down kó mo ní IBP o ní pé no no okay now that you know the truth deal with it hmm? ṣe nǹkan tó bá wọ̀n ẹ̀. kúrò bí sẹ́sọ̀ tẹlifíìmù fẹ́ wò púpọ̀. ní sọ ní ìdọ̀gá ọ sáwọn ní right person la ò mọ̀ ó mà sọ ọlọ́gbọ́n kọ́. lékeleke tó ń ṣọ̀rẹ́ màálù inú ìrè kọ́ kó lè jẹ ní. ẹ̀yin èèyàn ṣe ń rí wọ́n táwa ní right person ibẹ̀ ṣóun la mọ́. ṣé wípé gbogbo nǹkan tó ń go through lélẹ̀ ó dẹ̀ bó mọ́ra. mímí kí mo àfẹ́ ṣe é sórí situation yìí mo tètè wá than nsìn because kò tiẹ̀ wá kí n wálé dédé mọ́ máa ń bẹ kó tó wálé ni. and I want you I want you ó ní bọ́ sí mi lẹ́nu. gbẹ̀mí gbẹ̀mí má tún fi kún wàhálà mi náà sórí pain tí mò ń go through ti pọ̀jù fún mi bí wọ́n bá ń nà mí lẹ́gbàá kò lè dùn mí tó gbogbo nǹkan tó ń ṣe mí sí i. ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún mi tí bá rí gbogbo ìwà tí Tony ń wù ń sìn adédé wọ àwọn ìwà kan máa wò pé ìgbà wo ni Tony di gbogbo ilé ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo ilé ibo ló ti rí gbogbo ìwà yìí. torí tí ọkùnrin ò báyìí tí ìlú owó lọ́wọ́ ìwà oníwà ló máa ń wù jẹ́ kí wọ́n ní change lápò ńṣe nìkan kò ní wọ̀wọ́ lára mọ́ ọkùnrin ọlọ́run akọ wa mọ̀ ṣe because mi mú ta fẹ́ kọ sórí ilé. You need to put yourself together. ọlọ́run akọ wa ṣe you need to put yourself together. Calm down now. Eh? see, see, everything will be fine. Truthfully, see. ilé tó ń ṣe bẹ̀ ni pé o understand nǹkan tí mo ń sọ èmi àti ẹ mọ nǹkan tó ń jẹ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ nínú ìgbéyàwó yìí náà. tóní má máa ṣerú àwọn eré kiri báyìí hmm. à ń jẹun ata òde ń ṣeré òun dá parapọ̀ fẹ́ divorce tó dé mọ́tà ń jẹun aṣọ́wé kí n gbà ta parí ni. Mm. problem with you problem tí mo ní pẹ̀lú ẹ̀ gangan gangan nìyẹn. ike kò lè boring because we love each other like oúnjẹ yẹn ṣé kí n bẹ change ẹ ṣé kí n bẹ ru àmàlà àbí o fẹ́ jẹ àbó máa jẹ sẹ̀mú àbó fẹ́ fòrúrò àbí kí n kúnlẹ̀ kí bẹ ṣé mo ti ṣe é ni má bínú àmì ìmọ̀kọ tí wọ́n ṣe but whatever it is ti bá ṣe fún ẹ má bínú sí mi wọ́n lá ọjọ́ kan mọ́ mi lára má ṣe báyìí fún mi Túndé Tóní má ṣe báyìí fún mi ìjọ torí olówó Tóní. tí fẹ́ gbọ́ mo máa mú bí ọ sí ní apartment. Ah kò tí máa kúrò mi báyìí sí. má bínú tán. and you will hear from my lawyer. má ṣe bẹ́ẹ̀ fún mi ìjọ má ṣe bẹ́ẹ̀ fún mi ìjọ ọdún mi torí ọdún owó kan tó bá ti ṣe ni máa fún ẹ ṣó ní ìjọwọ́ ni máa fún ẹ lẹ́yìn tí tó bá fẹ́ máa fún ẹ má ṣe báyìí jọ pọ́bí sílé máa pọ́bí síta. No, no, this time. I think you may be right mo love ẹ mo but I guess hmm. all that inú ala lo ti ṣẹlẹ̀. Don't bá máa ṣe báyìí fún mi. hear from my lawyer. má gbé mi ah! dá mo ní gbé mi wá lọ ṣàlù. tómi tómi ọ̀ọ́ ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ah! tómi òde jọ òde ṣàlù mi torí ọlọ́ mọ́ máa kó lọ òun ṣàlù ẹni bá ń yọ ọ̀lẹ dànláyé ohun burúkú á máa yọ ọ̀ṣẹ́ àtúbọ̀tán bẹ̀ ní ká máa ń ẹ̀yin èèyàn mi ẹ̀kọ́ ti fọ ọjọ́ mímú ọ̀hún. báwo pull myself together ọmọ ìwà láti mo ti ṣe every time màá ti mú wọn bá wọn máa bọ́ mi ọkọ ń bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ní bú aṣọ ọmọ wàhálà tí mo ṣe ọmọ wàhálà tí mo ṣe fún bòbó yìí wàhálà tí mo ṣe kí tó rí bòbó yìí bó wá rí bòbó yìí ó kò lọ just like that just like that. ibi ẹ̀kọ́ náà ẹbí mi ní kí làwọn èèyàn máa sọ kí ló fẹ́ káwọn èèyàn sọ fi àwọn èèyàn sílẹ̀ pẹ̀lú opinion wọn tayọ ikú tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ara ẹ̀ sọ wò sórí àwọn èèyàn tó ń wò yìí abánidání wọn tí ò kì í báni dé bẹ́ẹ̀ I mean you, you, you just have to come on please. ah ọlọ́run ìjẹ́ ká gbọ́dọ̀ burúkú wáyé I don't like that no mi ìgbọ́ sórí gbogbo àwọn ọ̀rọ̀ òdì yìí èmi ò fẹ́ mi ò fẹ́. <laughs> I want to to leave. I'm sorry, stop stop this. this. Ah, you really orí dáadáa ló gbé wáyé orí dáadáa ló gbé ẹ tó bá rí ẹ tó bá sọ pé òun ò rí èèyàn kò lè rí èèyàn tó máa fi kú Please, you can't keep doing this to yourself. Please. <laughs> uh, Mimi, alone, báwo ni olóhùn fẹ́rẹ̀ mi? Um, kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà àtẹ̀yìn Táyọ̀? àmì tó bá ti jẹ́ pé nǹkan kan wà tó ṣe to ẹ You guys are adults. Ẹ lè sọ̀tọ̀ òye láàrin ara yín. Divorce is not just an option here. Okay. Um, Gbemi, <clears throat> mo really appreciate ẹ fún ọ̀tẹ̀ gan. You know, because ọ̀rẹ́ tímọ́tímọ́ kan ò she less than nǹkan tó Now, this is the thing. This whole thing is not about style. Táyọ̀ shouldn't kan fún mi. Go, go ṣe mí rárá but but then I'm just tired of this marriage ó kàn ti gbé àwòye ó ti sú mi you know maybe it shouldn't have happened in the first place. Tony. yeah. ṣo mọ nǹkan tó ń sọ jáde kí ló mí báyìí pé ó kàn sú ẹ maybe this shouldn't have happened in the first place what are you saying. ìjọ́ ah! tí mo ti mọ̀ ẹ́ to be candid ni mo ti mọ̀ pé kò sí nǹkan gidi kan tó lè ta rẹ̀ jáde yes. You're just a bloody gold digger. Watch your mouth. And if I don't? Kí Get out of my car. What car? She mọ́tò tó fún wa rẹ̀ rà àbí ìtara fún ẹ? Ẹjọ́ ló fẹ́ get out of my car. My friend, go to hell. Or dare you go to hell yourself? Jáde ní mọ́tò, jáde ní mọ́tò mi. Touch me, má fi ọwọ́ ẹ̀yẹn kan mi. Ṣo ti gbọ́ mi? And if I do? Oh, of course you know. You know what the law says nuisance. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ jákujàku ọ̀dẹ̀ jáde for me. nonsense nuisance. so sọ bẹ́ẹ̀ eh, ó tiẹ̀ ṣe gan try O try gan kó wàhálà mi ṣáà má bínú ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó bá sọ sí ni mo fà á má bínú mi mo sọ sí má bínú ṣé mi mú wa òkè mú wa òkè má wà òkè má wọrí mo ti jẹun ṣe gan kó àdúró tì ṣe ẹ má no a ní mú wa òkè ó ṣe dẹ love you girl. láyé má pè mí bébí mọ́ ṣó wà okay. kí ni mo ṣe. kí ló kí ló ṣe kí ló ṣe eh, of course you and I a pé o ò nífẹ̀ẹ́ mi no no no no má gbé wá o ò nífẹ̀ẹ́ mi ó ní nǹkan tó bá wa ó mọ iye ọdún tí fi lé ẹ. you know I love you. oh come on tẹ a lo love èmi ló mú ṣeré o love ní gbogbo àtẹ́yẹ pé mo máa ń wà àánú dẹ̀tì ló ló máa ń fi mí ṣakọ ló ń fi mí ṣe ló ń fi mí ṣe lẹ́yà. àti ìsàlẹ̀ street ọ̀dọ̀ yìí ni mo ti ń. ọ̀gbẹ́ni tètè sọ̀rọ̀ jàre kí ló fẹ́. mo ní ẹ̀bùn kékeré kan fún ẹ ni mo bẹ gẹ̀ẹ́tẹ̀. ṣé mo pé lórí burúkú ni no orí ẹ̀ kò pé kọ́nẹ́tì kan ti jábọ́ lórí ọyẹ kan bẹ́ẹ̀ fi sí ṣòwò gbogbo ṣe rí nítorí ọlọ́run ṣe ó ṣe lórí kùkù báyìí mo ń sọ fún ẹ pé mi ò lè fẹ́ ò ní gbọ́ nínú gbogbo àwọn alálùbáríkà tó wà nílé ayé ìbí ọ̀tẹ̀ dọ́là mi ò wà ní rí kankan fẹ́ nu wọn wá jẹ́ mẹkáníìkì òṣì olórí burúkú má ṣàǹfààní ìwọ náà wo bó ṣe rí ni màá wá fẹ́ àsọkọ torí ọlọ́run kí ló dé òde fi mí díwọ̀n àwọn èèyàn ẹ nílé torí ọlọ́run wo ń tó wọ̀ hmm? three fifty ní kàtàǹgwá ṣé tí n bá fẹ́ rú ìwọ yìí sí ṣé ìyá ò ní jẹ́ èmi àti àtàwọn ọmọ mo béèrè lọ́wọ́ ẹ̀ ní òde dáhùn bó ṣe ń wò bẹ́ni tó jò pa ṣó mọ̀ pé ò ní làákàyè ṣé ìkan náà tó ń ta pàrà fún yín ní workshop yín yẹn ló pè mí ní o mo jọ wọn mo jọ àwọn ọmọ onípàrágà yẹn lójú ẹ àbí tó fi ń disturb life mi gbogbo ṣe rí bí ẹni tó yẹ kí xenophobia ti kó lọ. má lanu ikú mọ́tò ló máa padà kú bó ṣe wà yẹn olùṣèlú ikú nílé ayé wà yìí dáadáa ṣùgbọ́n ọjọ́ kíjọ́ tó bá tún kọjá ládùúgbò yìí abo disturb mi mọ́ yàsìn ẹ́ jẹ́ sọ yàsìn mo máa fọlọ́pàá gbé ẹni ẹni tó yẹ kó kú sẹ́wọ̀n ẹ bó ṣe rí olóhùn gbé gift òṣìbọ̀ fáwọn mọ̀lẹ́bí ẹ̀. friend you and I know pé owó ló wá mo dẹ̀ ti náwó náà fún ẹ ṣé mo ti try. tó bá tún sọ pé tó bá tún sọ pé o love me mo lè rush ẹ mo lè mo lè tún ajá fún ẹ. really. what plan what plans what plans plans wo lèmi àti ẹ lè ní. jẹ́ sọ̀kan fún ẹ i would advise that whatever plans you have orí àbókí kan tó wà ní entrance gate wa ọmọ pé ìkan dúró ìkan jókòó èyí tó lọ́wọ́ akáńbẹ̀ yẹn lọ make plans future plans ẹ lọ make ẹ pẹ̀lú ẹ yes jẹ́ kí n fẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ because when she realized pé I think I was infatuated thinking that oh pretty girl pé pé àmì ni mi àti ẹ a lè jọ build future papọ̀ but once you realize pé man you're nothing but a gold digger. we have plans together. okay you know what's best for you. Um, kí má bàa disgrace ẹ mọ́tò tó gbé wáyé uh, mi ò fẹ́ kó dàbẹ́ ni pé ọ̀kadà ló máa wọ̀ padà lọ ṣé understand ẹ̀ eh, eh. so mo yìí máa padà gba mọ́tò mi o but mi ò kàn tí ready tí n bá ti ready màá wá gbà but for now use the gate kí tó tún ajá kalẹ̀ fún ẹ use the gate jáde jáde jáde jáde my friend jáde jáde tán. goody girl ṣe kí n tún rí ẹ lé mi aso. ọmọ ṣẹ́rí èèyàn jẹ́ máa wọ́n ọkùnrin àwa gan là ń kọ́ obìnrin lọ́rọ̀ tó bá fòbí iṣẹ́ fọ́ọ̀mù iṣẹ́ àbọ̀ wọn nìyọ. kí ló tó fọ àwọn aṣọ yìí nígbà tó fọ. Ah, anyway um, ó possible torí pé travelling bag mi ni gbogbo ẹ̀ wà wà lọ fọ́nsìn. àti ṣe kí bóyá o fẹ́ wọ àwọn aṣọ náà lẹ́yìn. ṣó wà òkè ẹ ṣó gbádùn ni ẹ sọ fún mi are you alright ah ṣé èmi ni mò ń sọ nǹkan fún ẹ tó ń dájọ́ fún mi sọ fún mi náà ṣé wọ́n ló fẹ́ máa pàṣẹ ẹnu lẹ́yìn ni èmi ni mò ń sọ pé kó lọ ṣètò fún mi tó ń sọ pé tó bá dọ̀la sórí tí bá kó fún ọtí fún ẹ wọ́n máa tẹ̀sẹ̀ ilé bọ̀ ni. don't you dare ah, ah, kí ló ṣe ẹ náà. What is wrong with you? Wàá nà mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Kí ló dé? Ìyàwó ni mo ṣàjẹ́. Owó sọ mi di punching bag nílé. Why are you always missing me? Ẹ gbà mí. Ayọ̀. So, o ti ní guts láti máa challenge mi nínú lẹ́yìn. Dúró, ta ló kún yán fún ẹ tó ní tọ̀gbọ̀ṣọ́? Tó yá wèrè ni. Sori ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ tí o bá kú díẹ̀ ló máa kú wọ́n ṣépè fún ẹni. ee wọ́n mi bá ta bá ìṣòro tó lọ what do you think you are doing. gbẹ̀ngà. kí ló fẹ́ ṣe sìn. kí ló jọ kí mo fẹ́ ṣe ṣòro tí o bá fọwọ́ kàn mí. Ah. gbẹ̀ngà tí o bá tún fi ọwọ́ ẹ̀kọ́ mi nínú ilé yìí I promise you you will rot in jail. me. yes you. ah ah ah. gbẹ̀ngà kí ló ṣe gbẹ̀ngà gbẹ̀ngà mo dáná kí ló ṣe fún ẹ santo kí santo ṣe fún ẹ fún mi wò mí wò mí ẹ ah, eh, eh, eh, gbẹ̀ngà kí ló ṣe fún ọmọ mi wọ́n bọ̀bìnrin kí ló ṣe fún ẹ kí ló ṣe fún ẹ sọ nǹkan tó ṣe fún ẹ mo ah. dáná yé mo ah. dáná mo dáná mo dáná o kí ló ṣe fún ọmọ mi o yé mo dáná ẹ gbà mí mo gbé mo gbé barista dán dán dán barista kí ló kí ló ń ṣẹlẹ̀ dẹ̀ kí ni a ní dọ́lọ́pàá àti fún Mr. Tony, you are committing nuisance on this property as your staying on it is illegal. Come to us on English. Oh my God, you're a lawyer. Ìyàwó mi. Reverend Davos kí wọ́n ti mú pépà wá. àwọn ni so wọ́n sọ fún mi pé bí a ṣe dúró sí ìgbà yìí o eh, lẹ́tọ̀ọ́ lọ́nà òfin pé kò lẹ́tọ̀ọ́ so mo eh. máa fẹ́ kọ́ láyé mi nǹkan tó eh. ṣẹlẹ̀ gangan bí. because báyà ṣé ẹ ti gbàgbé ni i mean I, mo believe àwọn lawyers ọ̀ máa wọ́n smart ó <laughs> get but mi ò rò bí a máa yẹ smart ẹ ti gbàgbé pé ẹ̀yin lẹ kó document gbogbo property yìí fún mi. <laughs> Oh, ok o oh, oh mean fake documents to sign. I don't. Wait, I don't. What should law? Lawyer, I mean, I don't understand. What you mean? Dúró ná. Ṣé o feel pé o lè wá deceive mi? O feel pé o lè wá jẹ mí kó lọ bẹ́ẹ̀? Ah, kò possible sórí gbogbo property tó ń wò yìí hmm, ó ṣì wà ní orúkọ mi fake document ló sign. Hmm. Okay. So I've decided that I am transferring um, name of ownership, total ownership of one of my companies. Fún. Transfer. Ó mi pé both title and ownership yes everything máa fún ní company kan náà companies mi. no ò lè ṣe yẹn èyí Táyọ̀ ah, kí ló tó ń sọ̀rọ̀ báyìí tó bá ti ń sọ love is blind love is blind ṣé wàá kíkfẹ́ tá à ń sọ ìkó afọ ẹ lójú ni tẹ́ni tí n bá lọ ṣẹlẹ̀ ń future nǹkan. Hmm. ọ̀rọ̀ ọkọ mi là ń sọ̀rọ̀ yìí I know and I'm your friend èmi náà abẹ́ toro. sòótọ́ ọ̀rọ̀ mo ń fìfẹ́ hàn mo fẹ́ fi owó ba lò mo fẹ́ fi gbogbo nǹkan tí mo ní láti ba lò kóun náà lè jẹ́ èèyàn kóun náà lè jẹ́ ọkọ kó lè jẹ́ olórí nínú ilé ṣé understand what tí mo sọ ṣá. mo kọ́ mo understand àmọ́ ọ̀rẹ́ jẹ́ ká ṣe báyìí ò ṣe jẹ́ ká bóyá kòkò wá nǹkan kan nínú kò gbélé lọ́wọ́ kókò tiẹ̀ fi yẹn nínú startup tó bá dẹ̀ ti wá rí i pé òkè o ti ní confidence nínú ẹ̀ dáadáa like everything ti ṣẹnu re then you cannot go further. Mimi you are annoying me ọ̀rọ̀ ọkọ mi là ń sọ̀rọ̀ yìí náà. my dear. we talking about my husband. I know and I'm your friend mo dẹ̀ ní láti bẹ ẹ̀sùn tọ̀rọ̀ ah ah okay okay o lè jẹ́ ká tún ṣe báyìí fine transfer àwọn properties yẹn fún bó ṣe fẹ́ ṣe é good mm. but bóyá káwọn documents yẹn nípa àwọn papers and everything yẹn kó má jẹ́ original papers yes ṣùgbọ́n as time goes on tó bá fi ń wo ìwà ẹ̀ torí pé wà trustworthy torí pé ó ṣe é gbọ́kànlé ó ṣe é fara tì ó ṣe é fẹ̀yìntì you then you can now call your lawyer and change everything to originals. ọ̀rẹ́ o ti ń kọjá yìí. I mean, you're trying to tell me that I don't trust my husband. Òun sọ fún pé mi ò trust ọkọ mi nìyẹn náà. That's what you're saying. Or coming, you í trust ẹ̀. Why is it mi ṣe ní trust ọkọ mi? Eyitayo, you are making a very big mistake. Um, in tá a fẹ́ ṣe yìí, ẹ ṣọ́ pé any legal implications. Kò lè sí, ṣùgbọ́n tó okay that's good um, so ìgbà ló ready ìgbà làwọn documents máa ready. as soon as possible. okay very very soon. okay that's good um, tó bá ti ready jẹ́ kí n gbọ́ that a lè ní another meeting àbọ̀ ah, ṣé kò ní dalí mi rúṣà. Oh, ah, <laughs> um, uh, ah, but no no no àbólórí burúkú. no no wait no no i will fight this. I will, I will, I will sue you for deceit. Ẹ wo re I will sue you, I know my rights. Ibi rí kọ́kọ́ bá ti ṣẹlẹ̀, ọ̀rẹ́ yẹ kí mi kọ́kọ́ bá sọ ìlọ́yà rẹ̀. Lórí burúkú lẹ́yìn méjèèjì tó bá tún sọ̀rọ̀, ó ló fẹ́ sùn mí, kò sí problem. But kó tó sùn mí jẹ́ kọ́kọ́ sàn kọ́kọ́ fún ẹ̀yin méjèèjì yìí. Hmm? <laughs> Sori kò sí bí èèyàn nílé ayé yìí bó ṣe lè fi owó tún èèyàn ṣe. Especially tó bá ti jẹ́ lórí burúkú tálíkà kan táyé wọn ti bàjẹ́ tí kò nídìí àtúnṣe. owó yẹn ó kàn máa tún ẹ ṣe bọ̀ kò lè tún wà ẹ ṣe kò yẹ owó yẹn ó jẹ́ kí n rí gbogbo àṣìṣe ẹ gbogbo ìwà burúkú ìwà ìbàjẹ́ ìwà òfò tó wà nínú ayé ẹ owó òun tún wà ṣe kò lè tún wà ṣe láéláé ọ̀rọ̀ ẹ dàbí ẹlẹ́dẹ̀ ni ṣe mọ̀ pé tó bá yọ ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹ̀rọ̀fọ̀ tó bá wẹ̀ ẹ́ tó dán tó fá ìtàn kí ló máa padà ṣe ó tún máa padà sínú ẹ̀rọ̀fọ̀ yẹn ẹlẹ́dẹ̀ yẹn olùfẹ́ bèmí ṣe kéèsì ṣe kéèsì kò sí problem tó bá tẹ̀lé owó ṣe kéèsì ọlọ́pàá ẹjọ́ tó lọ́nà kí lè dúró ṣe armed robber làwọn people yìí o olè ni wọ́n armed robber gidi ni wọ́n àwọn olè gidi ṣé mo mọ́tò mi tí mo lọ sọnù lọ́jọ́ kìíní àná kò sọnù àwọn gangan ló kidnap ara wọn tó ní wọ́n kidnap òun wọ́n kidnap ẹ̀ ń gbọ́ngàn ló kidnap rẹ̀ ah, ló lè jí ní mọ́tò. èso ẹ máa charge wọn fún kan tó pọ̀ ẹ charge wọn fún kidnapping ẹ charge wọn fún stealing kò yé nǹkan tí mi sọ. ẹ àrẹ́sì wọn. àwọn méjèèjì ní kí arrest ẹ kọ́ wọn kéré ọmú ẹjọ́ máa kó lé níwọ̀n. ọ̀rẹ́ ni right. ọ̀rẹ́ ni ẹ má bínú ẹ má bínú ẹjọ́ ẹni sọ ẹjọ́ káwọ́ lẹ̀. owó ni mo fi ra chain. ó yá ẹ máa lọ bẹ́ẹ̀ jọ tó bá ti dé inú mọ́tò ẹ bá ń gba ago ẹ ẹ gba gbogbo nǹkan ẹ pátákó wo ènìkan ẹ jẹ olè àwọn olè táníkà kò ní dáa fún ẹ pẹ̀lú láti ó jẹ́ bẹ́ẹ̀ idiot. thank you so much. Um, ẹjọ́ ẹ bá mi rántí pé àwọn pípọ̀ tá a discuss ẹ̀ kọ́ wá jẹ́ ìbò kọ́kọ́rọ́ inú ilé yìí ìyàrá ìbẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò yẹn náà máa wà níbẹ̀ yẹn náà kẹ̀ṣẹ́ make sure wọ́n gate everything kẹ́ get security agency yẹn ẹ pè wọ́n call get new securities sí bíbá iṣẹ́ ti gbọ́ ẹ ṣe gan god bless you. ìyàwó tẹ́jọ́ kí èmi tètè máa lọ all right ẹ ṣe gan ni bless you. kọ́lá máa jà òfo kọ́lá máa jà pòfo bó ṣe rò pé ó ń gbọ́n nínú tó gbọ́n níta sórí bí ó bá já ọkùnrin olójú kòkòrò sórí bí ó bá dé ṣọ́ra ẹ̀ o ó gbọ́n ọmọ ẹ̀ lọ́wọ́ ohun tó rò pé ó ti jogún ohun tó rò pé ó ti jẹ́ tiẹ̀ o ó gbọ́n mọ́ ẹ lọ́wọ́ bí wọ́n ṣe rò pó gbọ́n tó gbọ́n tó gbọ́n nínú ó wá padà gbọ́n jù ẹ lọ ṣòro ayé ẹni ọba mọ ìyàn bíbí bó ṣe rí nìyọ. lámọ́ ó mà sọ ọlọ́gbọ́n kọ́. lékeleke tó ń ṣọ̀rọ̀ ẹ̀ máa lò inú ire kọ́ kó lè Hey yo, ẹ̀yìn èèyàn ṣe ń rí wa táwa ní right person ibẹ̀ ṣóhun làwọn mọ́.